رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجب لنا منك المصائب كلها وحقق لنا فيك الذين قد رجوناه وأبدل علينا ذل وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم فيه رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعينكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فقال لكم وبركاته بإزوان المسلمين الحمد لله أنت ولكم كرادك لفات النبي صلى الله عليه وسلم ẹni ọba dẹ́dà láti bá máa jẹ́kẹ̀ẹ́ fún wa aláwọ̀ ìtẹ̀lùkù ríran nàbí mẹ́jì ríran nàbí ọjọ́ ayà fáwà lùwà fúyọ̀nù rẹ̀ láyé àti gbangba alìkíyàmà wájí aláàmàdàná kọ̀ọ̀lì sọ́tà níwájí ìkẹrin àwọn bí wa حوالي tí wọ́n ti lọ tí wọ́n sì sórí láìláha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọba rẹ̀ dada kan bá jésà ní ọ̀kan inú ìyọ̀nú rẹ̀ àwọn àfáwà tí wọ́n kọ́ ń kí ó tí wọ́n kú sórí láìláha illallah Muhammadu Sallallahu bá ní kẹwọn, àwọn tó rí pẹ̀lú àwọn àna wọn náà bá ní kẹwọn, tàtàwọn ọ̀rẹ́ wọn. Àwọn tó ọ̀sẹ́kùn náà wọn àfọ́ wa dákùn jí kárí wọn pẹ́ o. Àwọn ń bí ọ nígbàrà ní kẹsì rẹ, ìmáàmù wọn wà àgbà fún gbogbo olú ọ̀yọ́ lẹ́nì ní tilé ní tòkó, mẹ́jọ ọ̀rẹ́ wọn o. Mẹ́jọ wọn sì ṣe o. Jẹ́ wọn orí wọn kó dẹ́yìn àtìlẹ́bì. Máa bá ń kíyèsí wọn lọ́sàn lóòrùn ọba tí ọmọ ń darí àlàmárì tábàrẹ̀ ìtẹ́kọ̀ òṣìká ìdarí ọba wa máa bá ní kọ́ ọba rẹ̀ lo wọn fúyọ àwọn rẹ̀ mọ́tò wọn pínú rẹ̀ o wọ́n ti jẹ́ náà sáà rẹ̀ ìwọ́ ló fi ìdáyà tó báyìí kò ní fẹ́ lùbọ̀kan lílẹ̀ o lẹ́yìn wá ọba dẹ́dà kò ní jẹ́ rí àpadà sí aburú jẹ̀máà ìka tó jẹ́ pé tàyárọ̀ làwọn wọ́n máa ń rìn káàkì kí ni wọ́n wá yẹ̀lítẹ́mì túnà wọ́n kọ́ra wọlé kọ́ra ni o wọ́n kọ́ra wọlé sí ni o wọ́n béèrè wọ́n dà ni o ah, jẹ́máà kórìíre o lásìkò tí ọ̀pọ̀lọpọ̀ wà ń kúrú dìbáyìí bọ́ọ̀lù nílọ ohun lásìkò tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a ń bẹ nílé tajútajú òhòrò ní mú ẹ̀yìn wà lẹ́fẹ́ ní tẹ́ẹ̀kì rí yọ̀lú ọ̀dọ́n ọba dẹ́dà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله قال بن عبد المنعم قال أخبرنا عبد الوهاب بن علي وعبد الرحمن وعبد الرحمن بن أحمد العمري والمبارك بن المعتوش قالوا أخبرنا هبة الله بن محمد قال أخبرنا محمد بن محمد بن إبراهيم البزار قال أخبرنا قال أخبرنا محمد بن عبد الله حدثنا عبد الله بن روح المدائي ومحمد بن روح البزاب قال حدثنا يزيد بن هارون حدثنا يحيى بن سعيد العنصري عن محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته فهجرته إلى الله وإلى رسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه الله هذا الحديث للإمام البخاري الشريعي منذ شهر حديث عن سلويه قلنا حديث أمير المؤمنين عمر الخطاب rọ́bí allahu tààrà náà rọ́ hadithi o ladifu àkọ́kọ́ ní sọ́nà buhari o lọ́wọ́ ní fún omu ọdáma búwà tàbí mú kọ́dímà búwà kápẹ̀ ní kútúbà ó ní àkọlé tó jẹ́ pé in chẹ́ẹ̀kì gbogbo mùsùlùmí in balance wa نفس الشيء عند العلامة العراقي كتاب الطهارة ìmára nàfẹ́sọ̀ pẹ̀. in tí ó wà kọ́kọ́ jáde ìsẹ̀ alákọ̀ọ́kọ́ ni àdíìsì innamal a'mal binniyat jọmọ́ àkàmọ́lọ́wọ́ ní ọ̀rọ̀ mẹ́wàá ọ̀rọ̀ padà wá ahada lórí wípé islam tí a bá ní in tí jẹ́ islam islam pé ẹwọ ìlú lásìkò tọ̀pọ̀ mú ti tẹ̀ jẹ́ ìsìlámù mà lásìkò péréte wọ́n ní màdáàrù ìsìlámì alá sàlásàtà àdísà gbólóǹkan àwọn kan ní àpáta àdís gbólóǹkan àwọn kan ní kọ́mtàtà àdís gbólóǹkan àwọn kan ní àlàhàdífẹ́ gbólóǹkan àwọn kan àwọn kan ní alá kọmíà 500 àbí kọmíà àrí 4,000 dìtì tí wọ́n bá jọlọjọ̀bọ̀ orí di kí fẹ́ nípa àti ní àwọn afẹ́ sọ ìtàwọn mímọ̀ sọ lórí àwọn àdíìsì fi hàn ní béèyàn bá ti gbá mú ìsìlámù èèyàn ti pé jẹ́mẹ́ wá máa wè mọ́ ọlọ́mọ nífẹ̀ẹ́ wá pọ̀ gbogbo ń táà ní ìrìta ìwà ìjẹ̀nà tí ń bẹ̀ẹ́nu àgbà ọ̀nà nàwàwíyà àtẹ́kẹ̀ẹ́ tẹ́mà rẹ̀rẹ̀rẹ̀ tí ó gbogbo tí ìmọ̀ bá pọ̀ tí ó sí kùmọ̀ mẹ́ tí ó lo àǹfààní wo ló ní mọ̀dáàrù ìsìláàmù pé ìsáàmù kí lọ dá lórí gan wọ́n ní àdíìsì nàmbà 1 innamal a'mal binniyat fa kullu 'amalin bilaniyatin gbogbo tẹ́tẹ́ gàbá ń ṣe tí ọ̀sánìyàn bẹ wọ́n ni òkè ọ̀sánìyàn bẹ ọgbàwẹ̀ ọ̀sánìyàn kó ń sí kọ́lọ̀ wọ́n ní kọ́ta sí tẹ́tẹ́ ẹranko náà ń ṣe fi ti àwàbọ̀ àdífù àkọ́kọ́ rẹ̀ apákan ní àdífù ẹlẹ́ẹ̀kejì ó ní àdífù An-Nu'man ibn Bashir níjọ́tọ́ lọ tó ń sí ọlọ́run jáde láyé nínú márùn-ún fẹ́sẹ̀ klọ́kì ọdún mẹ́ta ewu ìmọ̀tọ́lọ́pàá wọn rájọ́ láti gbọ́dọ̀ sọ́ra dáadáa wọ́n ti yọ pọ́ ìtìkú òmù ayé báyìí gbogbo nǹkan ló ti dòrí rẹ̀ àti wọ́n máa bí mi sí wọ́n àgbọ́n bí ti tẹ́lẹ̀ mà àtijọ́ rí èsì rẹ̀ èsì ìdùnnú ẹ̀rẹ̀bá àwùjọ lásìkò yìí àwọn tí wọ́n máa jẹ gàba lórí ayé àwọn ẹ̀sí ayé ni ọlọ́mọdé ìsọ̀nkọ́nù sọ́tùmù mìíràn wọ́lọ̀wù ìjọba lẹ́hàpù àwọ̀ kapi àwọn òdodo táwọn olóòkọ̀ bá fi sórílẹ̀ a bá sọ̀rọ̀ lórí jọ máa tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn ẹni ibi ni àti ẹ̀gbọ́n ti bàjẹ́ anúrù machine ẹwọ hapùwa nínú ẹ̀sì òun ni ó ní ìnẹ́lẹ̀ àláàdà báyìí ìlú nínú sí ìsìláàmù tó dúró lórí ni pé yọkẹ̀ẹ̀wò àmọ́ bí yọkẹ̀ẹ̀wò iṣẹ́ tó ń kàrí fún ìṣẹ́ bọ́bà dẹ́dà torí ìtàmù fi ṣe èyàn lè máa wá ó sì ti mọ̀ pé ibi tágbọ̀ yóò obìnrin ìdé tó bá gbọ́kùn lọ sí alùpọ̀ kò ní ìjà òníyàn ó sì tàpín ọlọ́mọ́nìyàn èyàn máa wá níkọ̀ láti wá yan ọ̀rẹ́ ọ̀rọ̀ àníyàn afẹ́ ìsúpàlẹ̀ dáadáa nítorí pẹ́lú ìsìláàmù náà lápìrí ní ìyàtá nìkì àmàlì àníyàn méjì lè wà lórí iṣẹ́ ẹyọ kan káníyàn méjì ó ti dà tí ó sì kóyàn gúrí ọlọ́run ibi yìí àkọ́kọ́ hadithi inú mọ́rin biliyad hadithi ọlẹ́ẹ̀kejì hadithi mọ́rin bashir ó sọ́rọ̀ ni innal halala bayyinun a ìmọ̀lọ́lọ́n subhanahu wa ta'ala ó sì rán tẹ́bí pẹ̀lú òdodo ó ń sí ọlọ́run ti jẹ gbogbo

nígbà tí ọ̀rọ̀ bá dójú ẹ̀ ẹ̀rì kó dòdó ọmọ jáde òdodo yìí fítírọ̀ ni kí ló dẹ̀fà tó jẹ́ fítírọ̀ ọba dẹ́dà ń sọ látọ̀dá àmì fàṣẹ́lẹ̀ hádà jẹ́ àmì hadith al-Iyad ibn Imam al-Mujashiri ó ní ìfẹ́ wọ́n tọ̀lọ́ àwọn jọ́ka ó sọ́rọ̀ wọn ní sí ẹ̀rí fún suna fara kùláhùn kó ìtò dábẹ̀ nọ́bọ̀rọ̀ lọ́rìlà àrìlà àrùbí ọlọ́run gbogbo ẹn tó kù lórílẹ̀ àrọ́bì yìí wà àjẹ́mi ọjẹ́lẹ́bọ́wọ́ ni o ẹ̀ṣọ́bọ́ ni o wo gbogbo ẹn tí mẹ́láyé fàmà ọ́ta ọlọ́run wa ń bínú sí

إن هذا لشغل عجاب إليه جرده tàbá wọ nùrùn bashir tí mọ̀ sọ́rọ̀ parẹ lọ ọmọ ọdún mẹ́sàn lọ́wà ní mẹ́sàn sáàmù síkẹ́ ni ó tọ́fà yé lẹ̀ olọ́gbàdé ti wá ìrò ẹwọ́n tàà ma wá ń iṣẹ́ ń ṣe yìí tí nǹkan ìyọ̀nà ọlọ́la jẹ́wọ̀n sí fóònù tá gbé lọ́yìn kò sí dọ́mọ kékeré ní ọmọ láti bẹ̀ tẹ́bí lọ́mọ́tẹ̀ tẹ́lẹ̀ john up nepa lọ́mọ́ sí máa lam ní ìsìn ó ti bí àlò ọmọ tó bá fẹ́ lam ní ìsìn ẹ̀yìn tí ń bá ní sọmọ ní ìsìn rẹ̀ àfàrálẹ̀ fún islamu ma àwọn àfáà ní àdíìsì kejì sí islamu bí lórí ìnẹ́lẹ̀ aláàlàbáyìí nínú ó làdíìsì pé òdodo tọ́lọ́ tí ètọ́lọ́ mọ yọ́nú eléyìí mo fẹ́ kẹ́ ẹ̀ṣe kọ̀ọ̀sẹ̀ bí ọ̀dá mà ẹ̀rí nígbà tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ah, ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí náà kọ́dọ̀ kọ̀ jẹ́ pòótọ́ ń bẹ lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ fàgbàlagbà yìí ọ̀dá ẹmọ́wọ̀rọ̀ ah, kọ́dà kọ̀ jẹ́ kó tọ́ọ̀rọ̀ lẹ́ ń sọ ah, ẹ̀kì ẹ̀wù wípé olórí ìlẹ́kùn ká sọ̀rọ̀ ìnílẹ̀ alálàbá yínú kọ̀ọ̀tẹ́ tí ọ̀dá láàrínmà nígbà wà láàfẹ́ níwá ìtì pọ̀ kó tí ẹ̀tọ́ di pé èwo lọ́la mẹ́kẹ́yìn Ẹjọ́, ó mú kìrìkà ní ọdá ọmọ ìdíjẹ́ ẹgbọ́ wọ́n lẹ́yìn náà sọ pé pẹ́ níwáyé ti ọ̀dá mú ní mọ̀ bínú ẹfẹ́ bèèrè ìdàjú ẹ̀sìn àbẹ́ẹ̀fẹ́ bú mi ẹnú ẹjẹ́ bá tẹ́lẹ̀ ní ẹ̀sàlàyé ẹmọ́ bínú ohun mú ọ̀rọ̀ yóò tí yé mi lè bàjá inú àti gẹ́gẹ́ máa pẹ́ sọ báyẹ̀ kẹ́ mọ́ làmọ́lẹ̀ lójú mi o wà lẹ́kùn mọ̀síkàlá jẹmáà níbi tọ́rọ tó fojú wọ́de láfẹ́ fi tẹ̀rí àjẹ́rì ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ó ti papọ̀ lójú lápẹẹrẹ ọmọ kan mú nínú oúnjẹ àbúrò rẹ̀ ní wá ń sáré lọ lọba bọ́lọ́wọ́ rẹ̀ lọba forí sálẹ̀ kí ni àwọn àníbì wá ní ìmẹ́lẹ̀ àlàálà tí a ń bá ní ìtọ́lọ yọrù síre tọ́jú àlàálì bá yí ìnú jàmáà bí a bá pé èèyàn mùsùlùmí tí bá ń yọ ọtí mu tí ń gbé gbanú àjẹ́ àlùwàlá ẹ̀ẹ́rì pé bí ọba bẹ́ẹ̀ àlùwàlá yọ bẹ̀rẹ̀ látẹnu yóò sì kọ̀kọ́ parí àgé ìtọ́lọ tí nǹkan tó bẹ̀rẹ̀ fún ìfẹ́ ah, omi ìsìsì ní èdè lọ́sẹ̀ kò sí gbé ta tó rọ́nà mọ́rọ̀dọ́ ẹ tọ́tọ́ máa fẹ́lẹ́dẹ̀ mú kọ kìí ṣe gbangba ní ó ti ṣe innal halala bayyinun dájúdájú halali tó jẹ́ tọ̀ọ̀tọ̀ lọ gbogbo wa lájára kùsàrí ẹgbọ́ tí kápà wà lọ́fíìsì tàwọn wà nẹ́sẹ̀ ńgbà mí bí kọ́sẹ̀kù 700,000 800,000 ẹgbẹ́ òsàn ẹbí àkùwádọ́pọ̀lá ní àbá pín tẹgbọ́n tó náà wí kí ó lọ́gbọ́ pé káàpín ní ní ẹ̀kọ́ wí àtọ́ ọmọ fún wọ́n dàpadà ọwá sí ní ìkún káàdàpadà ní àbá pín إن الحلال بين wà inú lè àrọ́mà bá yínú ìrọ́ náà in tọ́lọ̀un ọ̀fẹ́ tó jẹ́ àrọ́mù mọ́dẹ̀bí ọlọ́n náà ó ti fojú àwọn kálukú ti dá wọ́n ni a máa dàpípọ̀ ilé ìsán fámílẹ̀ òsí wọn wọ́n wọ́n sọ̀rọ̀ dàpípọ̀ ní ẹwọ́ tẹ̀rí kéyàn máa dàpípọ̀ yẹn ó wúyàn náà ṣùgbọ́n gbàtẹ́ bá ìgbàtẹ́ lẹ́bẹ̀rẹ̀

أمور مشتبهات وبينهما أمور متشابهات وبينهما أمور مشابهات láàrin àláàlì àti àrọ́mù lótìtọ́ àwọn àlàmẹ́rì kan bẹ tó sákọ̀rọ̀ láàrin wọn táwà lè máa wò pé sálàlì ni sárọ̀mù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ṣùgbọ́n lọ́njẹ́ wọn àfọ́ ọmọ

halali àti haram halali àti kíni o àti haram ní kọ́sẹ̀bọ́sẹ̀ ọwà kòtàfẹ́ dá lápẹẹrẹ ẹnìkẹ́jẹ́ àbáláwò ọba filẹ̀ ẹlẹ́ olóòfin kọmọsálájì láwọn tí bá ń dáwọ́ òhúdá wọ́n dáwọ́ òhúdá bá nípa ẹyọmọ̀ mi tí ìlú tí ìtí mo tó kúrò àwọn àmì lẹ́yìn ṣùgbọ́n kò gùnmí kí mẹ́ta tí ọ̀bọ̀ wùlò ju ayé rí ọya ẹlọ wùdó 50 million wa takàntẹ̀ ní bá bẹ̀rẹ̀ sí nǹkan lọ́bá pọ̀ tán lọ́bá pè mọ́mù orí mọ́mù ẹbá ń pa mùsùlùmí ìjọba mọ́ fàlẹ́ yín lọ ẹ máa kí ẹ̀hún bẹ̀ kìí ṣe gbogbo mọ̀mù ní inú rí ọba láti kí ẹ̀hún bẹ̀ àwọn èèyàn mọ̀ pé ah, ilẹ̀ baláwo owó tí ó ti kọ́mọ́sí láti ìṣòwò gidi ṣe ẹgbà wá o àwọn ọ̀nà ń káàkiri ẹlòmí ò lè dárúgbẹ́ ẹ̀mẹ́jì àṣọ ẹjẹ́ á béèrè lọ́wọ́ àwọn onímọ̀ wọn wípé inú wọ́n dájú báwọn sáàrí mọ̀ kí ló ń ṣe wọ́n ìdí ṣe wọ́n ni wípé ọ̀rọ̀ ti bọ́ sáàrin àlàyé àti àrọ́ mọ̀ àlàyé o ní pé ẹ̀kọ́ mọ́ta ti fọ́lọ́ pẹ̀lú owó tọ́mọ́ ẹ̀tìmọ́ láti ilẹ̀ àti àtọ́ ń bẹ láàrin owó tí ọ̀dá nígbọ̀ wá dáàrin kan o ń tó ń fẹ́ dáàlẹ̀ ọwá fi tọ́lọ̀ yàtọ̀ mọ́láàrin ọba dẹ́dà ní ẹmẹ́jẹ̀ ìbáwò ẹmẹ́dẹ̀bí ẹ̀wò ṣùgbẹ́ tí ó bà mọ́ nínú ni ló fi wá kó dúkìá rẹ̀ jọ ló fi nígbà ló fi láwo kọ́dà ó ní pléèlì tí ní Nàìjíríà ti Dubai ó ti dolówó ló wà gbọ́ wá ah, kí lọ lọ́n sọ fẹ́mà ń jẹ́ àwọn ìdàtò mi rọ́bì ẹ̀yìn tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí kọmọ mẹ́jẹ̀mùnù kọmọ rárá rí kọmọdájọ́ rẹ̀ tí fi ń gọjọ ilẹ̀ àṣẹ olódálẹ̀ kọmọdájọ́ rẹ̀ fún ìgbẹ̀bùkú ni nígbàtí ọbọ̀ àmọ́ sí ọbànújẹ́ wọn náà ọlọ́run ní gbogbo tó ti kójọ mẹ́wọ́ فانتهى فله ما سنة وأمره إلى الله gbogbo tó ti sáájú ọlọ́run ló ń bọ̀ aláàmàrí rẹ̀ o tọ́rọ lọ́pọ̀ pa àmà fẹ́ sọ́rọ̀ ìfẹ́ <laughs> ọ̀rọ̀ lọ́n ló jẹ́ <laughs> ọ̀fẹ́ yí wọ́n gbọ́kọ̀ lọ́dọ̀ àìgbà ní ọlọ́run àwọn náà táwọn èbò múlẹ́rún gọ́ bóò láti gbówó padà ó wá pọ́júgbà lọ́bọ̀ wá ní tẹ́tàmọ̀sì lọ́yọ̀ ni bá ń nípa tí ọ̀bá mọ́ ń tọ̀ mọ́ dá padà fáwọn ẹbí rẹ̀ tí ọ̀bá mọ́ àwọn ẹbí rẹ̀ dá padà sí ibi tíjọba àdúdálẹ̀ tí ń kí ń lówó yẹ fún àǹfààní ìlú ẹni ń bọ́ mọ́ ní bí jíṣẹ́ sáfẹ́rú ìrúbẹ̀ lè yìnbá wà tí ò ní bí jíṣẹ́ ọlọ́wọ́ dá padà sọ́dún ìrìnàjá wo àwọn tí wọ́n bá jẹ́ mi ọlọ́run kí wọ́n bọ́ ọpin fáwọn aláìní ẹlọ ọmọlọ́wọ́ ọlọ́run ọbẹ̀ èsì ọba tẹ́ẹ̀mà fàlàmọ́ ìrìn ẹjọ́ tí a o owó tẹ́nìkẹ́ bá kójọ lọ́nà àràámù

ẹ̀hẹ́ bàbá abú ní tòótọ́ lọ sọ pé wọn màpé àràbù yẹmí náà nǹkan tó gbé èbò wọ́n wá ní yẹmí ọlọ́dọ́ ó ẹ̀lẹ́ ìyàtọ̀ mẹ́mẹ́ torí àní àtìsí bákan náà ẹni tí ti yàwó ṣùgbọ́n tó bá kó kò sí ìkàkà fún náà màláyé yóò dòlòsì wọ́n sì ní owó ìgbìyàn tẹ́lẹ̀ kọlọ afáwọ olòsì ajẹ́pọ̀ olòsì number one tí ọ̀pọ̀ mú mẹ́ yọ́ wà mú déédé tí ó ma fi ṣe bísínẹ́sì àwọn mímọ̀ wá ní ṣùgbọ́n ẹ̀tọ́ ní fún kó ṣe bẹ́ẹ̀ tí ni nígbà tí ó ṣe jẹ́ ìyàwó ní ni kọ́gbà pọ̀ ìyàwó ni kọ́wájú ọ̀kọ́ dá owó gangan padà kápítà yẹn nígbà tàràbádẹ̀ ẹwú ẹ̀sìn wa wọ́n wá ń dààmú máa lójú tọ́bẹ̀ ti yẹ yìí gbà yẹ́kùrù ẹjọ́ ma dákọ́rọ̀ ọkọ̀ wàyẹ̀ kínú àlìfúkọ̀ ha àwọn àfá àgbàlọ́wà kéré nítorí wọ́n wọ́n wà a bá

lára wà bẹ̀rẹ̀ inú gbogbo ṣàbàrá obè wà lè dákráwù tí ọkọ rí ọ̀tẹ̀lé tí bàbá rí ọ̀tẹ̀lé kí ni ọfà bá jẹ́ pé bá tẹ̀lẹ̀ tí wá ń gbẹ́sìn rẹ̀ kí lè rí àwọn kọ́dá ìyàwó òkú sálámá lọ ni tí ó jẹ́ ẹ̀jẹ́ inábù ọdá lọ ní kí ni ìtọ́fà nítorí wípé ogun ló dé wọ́n ń gbẹ̀mì ìta ni ní ọba pé àfà ṣáàkùn ṣáàkù ẹjọ́ èmi ni oúnjù lẹ́fọ́ ní bẹ́ẹ̀ ni mo rí aṣọ ọmọ skúù kan lórí wáyà tí mo lè kẹ́ ilé àmì ṣé ìwà tó dàbú ní àbí ìgbọ̀dọ̀ kúrò lé àti àgùnfàdé. ó ní a kúrò because Islam ń fi ẹ̀sìn pẹ́ẹ́lẹ̀ wàá ṣe lójú ẹ̀ kò ní ìdọ̀fọ́ àti ìdáwò ní bá fi lọ fún ilé àlọ́ àáfà yẹn dára ọlọ́ dáṣe ń tọ́ọ̀mà kò sí ń pè lẹ́sìn ọlọ́run wọ́n ọ̀ràn aláìmọ̀ kankan wá dáṣẹ́ sí ẹ̀sìn ẹ̀sẹ̀ ìsìn mọ̀ fẹ́ gba yìí èèyàn fẹ́ gba náà àníyàn yìí ni pọ́blẹ́mù tàbí báyìí nínú ẹ̀sìn wa ń tàà fọ́ọ̀sọ́ fún wípé ó ní kò sí ọmọ tó fìlẹ̀ bóde àti kó wọ́n káà sọ ọmọ sùn lórí wáyà káà fún òṣèwọ́n báyìí tí mo wá mọ́ ọ̀rọ̀ tí mọ̀ jọ́sì àwọn tẹ̀gbẹ̀ gbára níjọ́ tí ń wú ọmọ ìsinmi ṣe ọwà lọ sí ọjọ́ abú tọ́ọ̀tọ́ òdòdó òfúdúwọ̀n èlé òfúdúwọ̀n ṣùgbọ́n gbà mí ń bẹ tó jẹ́ wípé láàrin àwọn méjèèjì ní tí ó rùjọ wà àwọn mímọ̀ wọ́n ní ṣùgbọ́n ìjọmọ̀ yá àwọn àfà ẹni bá ń takò yóò rí bìbí ọlọ́run nítorí pé wà láwọn pọ̀ fẹ́sì ọlọ́run kọ́rọ̀ lè yé wa ṣùgbọ́n orí gbogbo ẹ̀ náà àdínà àfẹ́ malé mọ̀dáàrù nínú súlùsù ìmẹ̀ ẹ̀sìn wa àdíṣì kó kan ìrẹ́lẹ̀ alálàbà yínú mọ́rànlọ́bà yínú okù kan ẹ mọ́ ọba tábátẹ́ mọ́ wọn yóò tó a mọ́ wọ́rọ̀ náà ní o ọ̀dà mú túnú sáfẹ́ òwò tó rà tó fẹ́ sọ báyìí a ní láàárín aláàlì àti àrọ́mù ìdórí mẹ́ lafàbà gbáwẹ̀ afásàlìmán fọ́dà sábà máa ń ṣẹlẹ̀ sí ẹ̀ láàrin bí 1 to 10 àwẹ̀ ẹni tí wọ́n máa ṣẹlẹ̀ sí jù náà tí wọ́n mọ̀ pé àwẹ̀ ń bẹ́nu islamu àti ní Ramadan yọba tó máa jẹun lọ ọkà gbà pé ọwọ́ tàbí ní nígbà àwẹ̀ jí mẹ́ta bí ago méjìlá ọ̀sán nímú nímú tó bá imú pí ọwọ́ tàbí tó sì gbàgbẹ̀ àwọn oúnjẹ ọmọ jáwó kọmọ báwọn rẹ̀ lọ ọlọ́run ló fún ló ń jẹjẹ ló fún omi mọ́ ẹn tí ò bá sí ìmọ̀ mẹ́ sí ìjọ mọ̀tọ̀lẹ́gbẹ́ àà ṣẹ́bí ń jẹ́ ìjọba ní pé tó bá ti rí pé àlùfàjáde bá ti yọ kí ìjẹ́kọ́ mọ́ pònú wa mọ́tẹ́ ebọ́lọ́n tó ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ tó ṣe lé ìrùbúwádé a ti gbà pàápàá àgbàgbé ni àwẹ́rì òsìdá àwọn mọ̀ wá ní kí ní ìdàjẹ́ ń tọ́ bá rí

tó ń jẹun àwọn ọ̀gbọ́n fàyín nàmá àtàmù ọ̀rọ̀ ọ̀sàkọ̀ ọlọ́run ló kú ló ń jẹ o ọ̀rọ̀ ewu méjèèjì táwọn jẹ ẹjá wẹ́yìn ìgbà dáadáa àtẹ́ntọ́fẹ́ kọ̀ fún náà iṣẹ́ mi ètùtù wá bẹ̀rẹ̀ james bí ní o bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n ma wúrù sàbáà ní ẹni ìgbà tí wọ́n bá ti mú tamafai in tó fi ní tamafai nínú Islam èèwọ̀ ni ẹni ọlọ́run sọ́fẹ́kẹ́mì rí ọ̀bọ́n táìmù olẹ́ntí wọ́n fi bà lé lọ ẹni kan ọgbọ́dọ̀ pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nítorí wọ́n mọ̀ bà pa èèwọ̀ ni pàtàkì ah, yóò pé à ẹgbẹ́ ogun tí sàmù gúnlé lórí ń dá wa padà di àdíkù ayé umul mu'minin aisha tọ̀rọ̀bí ọlọ́run tààrà nàrọ̀dọ́wà ìyàwó aisha tí a nẹ́bì sọ wípé man ajùkọlá fi ìdí ìnìyàn ìwáyà mí gbọ́lò yẹn ọ̀dẹ̀kọ̀ man man ajùkọlá fi ìdí ìnìyàn máa lẹ ìsàmínú ọwọ́rọ̀ jù gbogbo ẹgbà lọ tí gẹ́gẹ́gẹ́gbọ́nú ẹ̀sìn tó jẹ́ wípé kìí ṣe tọ́lọ rán wa fọwọ́rọ̀ dún wọ́n dá nǹkan padà sí àbò sótọ̀ wọ́n dà padà ní àbí nǹkan wọ́n dà padà ní na ẹ́ nǹkan wọ́n dà padà sí kí ní òtútù náà padà tó gbogbo bí yà kò mú yẹ̀kọ́ ní Islam ẹ̀kàmùlọ́ ẹ̀mfẹ́ẹ́sẹ̀ bàdá tí ó rò júrí ọlọ́run kọlọ ọmọ lọ wípé dáadáa alájọ́ wá sí o alhassana kí lájọ́ wá sí mọ̀wá sí alúkọ̀ kọ́dà òjò tọ̀rọ̀ bádà lánàá ní òjè ká fún ọ̀yọ́ torí pé tí bá ti débìlìsì alọ́ ọkọ̀lójú kámọ́bà jàbójà wọ́n ọkọ̀lójú wájá ẹyẹ jẹ́ wá fún ọ̀yọ́ ní o káàkiri tẹ̀lé wọ́n ni lẹ́yìn àmì a wọ́ ọ̀yọ́ tẹ́ àdékù fáwọn rọ́dùn gbogbo aláìláìlá ọlọ́run màkẹwàá kọ́ ọmọkẹwàá pọ̀ ní ìsìlámù yíò tẹ́rẹ ah, rí ọkọlọmọ̀ rẹ̀ bí adama pẹ̀lú tọ́lọ ń dáábẹ̀ àwọn tí ó bà máa dà láàmú inú ẹ̀sìn ọlọ́run fún ogun rẹ̀ sí àfi tẹ́yìn ọ̀bà gbẹ̀gbẹ̀ ọlọ́run kànkàn bá ta bó ṣe gbá aṣọ kànkàn bá bọ́ọ̀lẹ̀ láwọn tí wọ́n wà tí ọjọ́ wọ́n sáré di wọ́n bá pa kànkàn sáfẹ́fẹ́ oníwà inú iṣẹ́ ilá ìsábí orí àmì kí lọ́lọ́wọ́ bá dá tí ọmọ àtàfọ̀mọ́ ọlọ́run ní ní omi ní ògiri tàfọ̀mọ́ ọlọ́run tẹ́ẹ̀mà pẹ̀ tẹ́ẹ̀ bá ti pàtẹ̀ ẹ̀ ti bàjẹ̀ náà tẹ́ẹ̀ bá ilẹ̀ àpá tó jẹ́ pé mẹ́tọ́ta ni mo yọ́rú sí yóò mọ̀ sàkọ̀mọ́lọ fọ́lọ̀ nígbàtí ìṣẹ́mì ta yóò wà mọ́ ní ládá àfọ̀mọ́ rẹ̀ ṣe ìṣẹ́mì ti sọ̀rọ̀ ṣe rí pé tọ́mọ́ pé ọpọlọ pé a ti tọ́lọ́ ń kún ni a sáyẹ̀ lójú ẹ̀tẹ̀ oṣù ọlọ́run wá sọ fún àwí pé bẹ́ẹ̀ bá ń bẹ lórí ẹ̀rùn sákèéké yọjú àṣọ̀dárí àgbèjò ẹlọ́rẹ̀ pẹ́ padà sórí ìpín yíò sẹ́ntọ́ ní ọlọ́rẹ̀ ajẹ́kọ̀kúnnù máa yú sí ìtẹ́bà ẹ̀ gbogbo ń tọ́lọ ń bá jẹ́ kọ́kọ́ máa fara nìyàn yúkútà ló mọ̀kọ̀ dáma ọlẹ́tọ̀ ní ẹ̀sẹ̀ kápákótó fara níwá ìròrí tó bá ti yàtọ̀ tọ́lọ̀ tàbí ẹ̀rì tó wọ́n lé sílẹ̀ ní kèsí mọ́ ẹ̀sẹ̀wá ẹwọ ẹ̀yìn ìsáàsù ẹjẹ́ àti àfáwọn èèyàn lílọ lẹ́nu ọmọ́ká yóò ọlọ́wọ́ gbà á di yóò wọ́n èpẹ́ ìfẹ́ ọmọ́ká ó wọ́n èṣe kí wọ́n èpẹ́ ìfẹ́ ọmọ́ká wọ́n èpẹ́ ìfẹ́ lára àfáwó torí pé àwọn afáníjẹ́ ń pẹ̀lú alùsùn náà wọ́n ò ní ilá ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n rí ọlọ́run fi jù kẹrẹ lọ àwọn fásán yẹn wọ́n rí ọlọ́run fi jù kẹrẹ lọ wọ́n èpẹ́ fún ọmọ́ká ọ ẹ̀mí àti gẹ́gẹ́rùn jẹ́ lórí ẹ̀rọ aládánzọ́lọ́rùn lè ẹjẹ́ ajíjáde lójú ọ̀rọ̀ lọ káàmọ̀dáwọn ènìyàn lẹ́gbílẹ̀ àìnígbàbọ̀nù tẹ́lìmà ìlàyé ti dàrú lé tàbáwọ̀ òjò wa ọpọlọ̀lọpọlọ̀ lójú orí tẹ́lẹ̀ ọkọ̀ alùpùtáyé jọ

kúrò lẹ́tí pẹ̀rún olùgbàrún tí ń ti dán ṣíkẹ̀ fara ìfara ìlú bú àdìwá àwọn mímà nírú ẹni bẹ́ẹ̀ yóò mú ọ̀bẹ yóò nà sẹ́ran ọlọ́ọ̀bá ìwọ ní o yá nà sánmà ìwọ tó ọdá iná rẹ̀ ó pọ̀ rẹ̀ mo fi páwọ yá àdá ń padà gbogbo tó ní ọ̀fẹ́ ọ̀gbọ́n ẹjẹ́ ti islam òtọ́ bí mo ṣe ṣe yìí mo sí fílà ṣéèsì ní báyìí olèlè èèwọ̀ nínú islam wọ́n gbọ́dọ̀ nàyàn bẹ́ ẹgbọ́dọ̀ báyìí lójú ẹgbọ́dọ̀ fọ́nyà ní ẹ̀kẹ́ ọ̀tọ̀ ní ẹgbọ́dọ̀ báyìí lè tínẹ̀ ara ṣéèsì báyìí lọ́wà etí ta máa fàì ṣe ta bá fà sáàfà lọ wájú báyìí náà àti gbọ́dọ̀ fi búrìyàn

ó ti clear rẹ̀ pé ẹmọ́ fi ohun ríro fọ̀rọ̀ tèmi lẹ́sẹ̀ tàbí ti ṣe torí wà yá wá tó clear rẹ̀ tí ò lọ́dọ̀ mírù pé kọ́lápọ̀lọ́ adam aláàfọ́tì rahman ṣùgbọ́n kí làwọn mọ̀ sọ lórí ẹ̀ nígbà bá ń jẹ́ àwọn àyè kọ̀ọ̀kẹ́ amọ̀sọ̀rọ̀ yẹ ṣùgbọ́n ẹjọ́ ẹ̀sìn wà ìtẹ́sì ìgbárata òbí kọ́ ìgbà ní príncipù kí ni sọ fún alahasana fún bẹ́yìn ẹ̀sẹ̀ àtẹ́yìn dáadáa sáwọn sáàbù ọ̀jẹ̀ mẹ́yìn nígbà táàwà sáàrí ìsìláàmù gbóyọ ọpẹ́ ibi tí dáadáa ń gbé ààrin aláburú méjì ní o ọgbọ́n ọ̀fẹ́ dápọ̀lù dáadáa dáadáa fẹ́ alhassanatu bẹ́yìnà ṣèyí àtẹ́yìn dáadáa sáàwọn sáàbù ọ̀jẹ̀ mẹ́yìn ààrin aláburú méjì ní gbé wọ́n ń dọ̀gbì aláàbù ìgbọ̀lọ́ ọba ń kọ́ àkọ́kọ́ ààrin ìfrọ́ọ̀tù àṣẹ́jì gùlúwù àti àtẹ̀fúrítù àti ètò ibi tí dáadáa ń gbé o àárín orí dáadáa ń gbé o ṣẹwárí tó gbogbo ọjọ́ bẹ́rí dáadáa ń pọ̀dẹ̀ ọlọ́run ọ̀rọ̀ yóò jẹ́ alhassanatu bayna sayyi àtẹ́ alamẹ́bí fi sọ fún wa kí ló tọ́tọ̀ mọ̀fá àfi mú kọ́ídà ìjáde wọ́n mú wà lẹ́bí ni adẹ́bí ni wà lọ́yìn bayna lè bọ́ ní sí wà anú tí wọ́n bá bí pé mo lẹ̀sí ọlọ́run ti dúó láàrin aláìsẹ̀dì àtàláṣẹ èkó ìbẹ̀lẹ̀sí ọlọ́run ti dúó àwọn ẹ̀dá kan wà wọ́n gbà pé táwọn ọ̀bá nira àwọn ńlá àwọn olèdè ọlọ́run ọlọ́run dẹ̀ níbi ẹ̀ dánú nílẹ̀ ilá àdánwò ìgbẹ́ gbogbo fẹ́ ọ̀tẹ̀ kóra yìí sí kó fìyà jẹ gbogbo wa kí ló ń mì kò ní jùmọ̀ sí ó dẹ̀ kẹwàá náà ó kàtàkì

gbogbo ọlọ́wọ́ sọ́wọ́ ìtàlọ́wọ́ òdì àtọ́ ní tó ti ẹ̀tọ́ kéré nìlú ọgbọ́gbọ́ ń lo mọ́tò láàrin omi sáyẹ̀ epo ìzẹ́n ó sọ wọn ni mọ́nà àdìkọlà ti ìdí ìrìn mẹ́lẹ̀ ìsẹ̀mí ẹni lọ́dọ̀ nítorí ẹ̀wọ́n lè kíkọ́ wọ́n jà padà sí lọ́dọ̀ òun náà tó láláyè lọ́dọ̀ àwọn mímá sí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní pẹ̀lẹ̀ ọlápọ̀ ọlábù gbogbo ẹni tí bá ń fi àdàdá ní ẹ̀sìn gbogbo wọn kọ́ ní nínú ìmìṣẹ́rọ́pù táwọn wọ́n ní kí ni o jẹ̀máà kẹ́mi wá ó lè balẹ̀ ká lè gbà wípé ẹ̀sí ìtọ́lọ ní amúgbò ní tí ọwọ́ ara wa kìí ṣe sí ọwọ́ ẹlùmí àlàyé ní ẹ̀kẹ̀ ní àti kí ní amúgbò sí ọwọ́ ara wa ní ẹ̀kà jẹ́ ìwọ̀n ní ẹ̀kà amúgbò wọ́n pàdínwó sí ẹ̀rẹ̀ ìrìn fún wa wọ́n ò sì gbá lójú ìlú alọ́nà ìsìlámù ẹjọ̀ tẹ́mù ni máàmù jílé rìn torí wọ́n ṣe ó túbà kan ní jẹjọ tẹ́ ní dáàbù sọ̀lẹ̀ iná ọbílàkù ọ̀nà àwọn ẹni rẹ̀ tọ́lọ fájúrí oní sọ̀látù lẹ́yìn wọ́n sí pa lórí ìtànú ni a mọ́ palé ẹnìkan lóòrùn ọ̀bọ̀yé ìjẹ́ ìsìkà láwùjọ Islam ṣe wọ́n ìmáàmù ẹ̀yìn ìmáàmù tí ó kírùn fún a káwà fáwọn sẹ́yìn pé ìmáàmù ìmáàmù ẹ̀dẹ̀ máa sáré bọ́wájú ẹ̀dẹ̀ máa sáré bọ́wájú ẹ̀ẹ̀wẹ̀ jẹ́ náà bà nígbà jí àdáyẹ̀ sùmẹ́lẹ̀ kọ́wàá jẹ́ pé mọ́ ọkọ̀ sọ pé ààrùn bèèrè pé ìwọ̀n jẹ́ náà ọdá kẹ́ẹ̀bá bọ́m̀bí jẹ́ náà bà ìmáàmù

excuse ẹgbẹ́ tó ń lọ àtọ́rọ̀ ìdá mú bí yúmi wọ́n jẹ́ àpù kí ní sí ẹ báwo yóò ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bá náà wọ́n bẹ̀rẹ̀ yóò mọ̀ wá pẹ̀lú sí yóò mọ̀ pẹ̀lú sí akẹ́kọ̀ọ́ fà ní àdíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ta mẹ́ ti ẹwà iṣà ó náà ní pé ìtumọ̀ rẹ̀ ní pé sẹ̀sì bẹ̀rẹ̀ sí ẹran sí ẹran kéèké ẹgbẹ́ ìwé mọ́ náà wo ẹwọ́ ká kóra wájọ Sunday lámúni rọ̀lẹ́ Friday kálà ń fi àdúà kò sí ní islam ààrí àmọ́ lọ́gbọ̀n àti ẹbí pàtí tí ó sì sọ fún ipáwò kéwú tọ́pọ̀pọ̀ òkéwú tí ó sọ fún ipáwò kéwú tàbẹ́ tó máàbùbù jabal rọ́bí alọ́pọ̀tọ̀ ó ní halimọ̀ tí máa ń kọ́ ẹ̀lẹ́kọ̀ lẹ́yìn ìgbà tánà bí papòdà tó bá ti wá jókòó in tí máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní wípé Allahu hakamun

Ah, ọbọ̀rẹ̀ lọ́wọ́ wà lọ́bọ̀rẹ̀ lọ́wọ́ kí n kẹ mọ́ èrè ọkọ̀ wá táàkì gbà fọ́ bọ́dẹ̀ lọ́lọ́ a ń pẹ́ kí àkà ní àdáàlàtí sàmà àdáàlàtí sàmà déédé àwọn ẹjọ́ kí wọ́n dá sàmà tó wá dàbí ẹni wípé àbí wọ́n kọ́ bí ṣùgbọ́n tí ó bá sàpàtà yìí yóò lọ bí hànúkù rẹ̀ sí yóò lọ́run ibẹ̀ ni kíọ́t rẹ̀ wà ìwà máa lọ ní bí fọ́ owó tó pẹ̀ àtọ́jú gómìnà náà yóò pa ẹran rẹ̀ pẹ̀lú aṣọ tí wọ́n ti jẹ́nà lọ́wọ́ lọ tó bá pẹ̀lú ẹ̀ tán tó mm, fọ̀nú sí ẹ̀gà yá àpò sínú kíọ́tì padà yóò sílẹ̀ pọ̀ yóò tẹ̀tẹ̀ wà lásàtọ̀ bá ti bá nìkan tó bá ti pé ọjọ́ àrọ́ta yá àti ti padà sí ṣọ́pù bí ti máa títẹ̀ ní ẹ̀nù ó wá ń bọ̀ ó ti lọ nídàjí ẹ̀ ọ fẹ́ máa bọ̀ padà ó tó wó pàṣọ́rọ̀ fọ́nà náà bí ti máa ti ní bá ń gbọ́gbí ẹnìkan wọ́n ti mú ẹni yẹn kù ọ̀bẹ ti wọnú ẹ̀ lọ òun bọ̀ láti ibi tí ó ti lọ pẹran tí ẹ̀ òun bọ̀ láti ibi tó ti lọ lè yanjú àpáta rẹ̀ fún ṣe àánú wá gbé ọwá sáré ìmìsí ìmìsọ̀ nǹkan bẹ̀rẹ̀ wọn lè yọ àwọn èrò mọ́sálásí bàbá àwọn èrò bó èrò mọ́sálásí kí ní ṣe lọ ó fẹ́ yọ wọ́n wọ́n tó ọrùn rẹ̀ kìkì ẹgbẹ̀ wọ́n wọ́n wọ́n rẹ̀ kìkì ẹgbẹ̀ wọ́n rí sí ń ṣe lọ omi tẹ̀ lójú ẹ̀ wọ́n ní kí lọ bẹ́ẹ̀ ó tí ń jẹ́ ti pẹ́ ìgbàgbọ́n mọ́ rẹ̀ oó àṣírí ẹ̀ tú lóyìn wọ́n bẹ̀rẹ̀ ìwádìí gbogbo ìwádìí olópinnu wọ́n wá dájọ́ tí wọ́n pa ọ̀rọ̀ tí mọ̀ ń sọ fún ilé ayé wa lórí tẹ́lẹ̀ ọ́sẹ̀lẹ̀ ní Baghdad tó jẹ́ kápítà Iraq Baghdad tẹ́lẹ̀ ẹgbà fẹ́ǹkà ọlọ́ọ̀ká tí a sáà pé ní àjálá fi sàmán nílùú kọ̀pí kí tí a kọ́ wọ́n kọ̀tíbù Baghdad ìpìnlẹ̀ o kọ̀tíbù ló pẹ̀lú ilé bá wà fà rẹ̀ ní ọba kẹrẹ gbogbo olù lẹ́gbẹ̀ẹ́ ọ̀lẹ́gbẹ̀já yọ bọ̀ ní kẹmọ́ ìjọba yóò láti gèrè sí ọwọ́ rẹ̀ ọdánwò ọpáyìn ní ìrọ́gbọ́ bí omi náà pẹ́ ẹ̀ndí ọpàdé wọ́n ní kọ́mọ̀jẹ̀pá pọ́ nípò àbùsí ọlẹ́sọ̀ ọ̀ká bí ọlẹ́rẹ̀ òrùkú òsì dá ìdí àbù ọ̀sí pẹ̀lẹ́ ẹgbẹ́ tó ọpa yìí tààfẹ́ torí ẹ̀pàwọ́n ó lẹ́bùnmí sí ó ní ṣùgbọ́n wọ́lọ́ ṣùgbọ́n bí láàrin lẹ́bí láàrin ìlàwó ma ọ̀tọ́tù àádọ́ rọ́dì wọ́n mọ́ àwọ́kùnláwó pọ́ọ̀tì lánàá èmi kí mo pẹ́ ní ìsinmi ọ̀pá àwọn ìbádọ́rọ̀ ìjẹ́wọ́ kí ló dúró wí ó ní ṣùgbọ́n ẹjẹ́ bọ́rọ̀ tẹ́lẹ̀ lẹ̀ ṣùgbọ́n kọ́jú pọ̀tálùsù náà sàǹdọ́ ìrọ̀ ha ṣùgbọ́n mo ti pa àyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan pọ̀ ọ̀mà tó ń kálukú bá stọ́ọ̀kì nínú

ó sì rọ̀ hábà ọ̀ tí mẹ́dúnlẹ́ ó lò wá fẹ́ dìde fún wọn máa lọ ọkùnrin wá sí pé wá arákùnrin iṣẹ́ wo ló ń ṣe ah, ọkọ̀ ojú omi mọ̀ ní àbúrúkú ọdún kejì ti lọ lórí àlàmẹ́rin ohun tí ẹ̀rẹ́ni ẹ̀gbọ́n òun mìíràn náà fọ́nà ó wá jíjọ́ náà ó sì gbogbo òṣèrò tó rí ìjọ náà

arábìnrin ẹ̀ẹ̀mọ̀ mímọ́ o lọ́bọ̀lá fún ọmọ yìí là kò bá sọ́sàn tó bọ́lá ọ̀ọ̀ ẹ̀tì wá wo jẹ́bì mi ní ọlọ́ǹkẹ̀ wá sí ohun ti máa yìí oníbíṣẹ́ ìtọ́ǹkẹ̀ gbogbo wọ́n gbà tó tó wá parí nǹkan kí wá ní pọ́blẹ́mù àtẹ́wọ̀ ọmọ tí ìṣẹ̀lẹ̀ nìyàn kí ní ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀ fẹ́ lọ́jọ́ tí è gbọ́ ohun kẹjọ ọmọ owó rẹ̀ gbà ní mo ti lè jọ ọmọ ìṣó mi o tó ọba gbà fún ẹlọ́run lè jẹ́ ní ọbájọ́ ń dúrà jẹ orílẹ̀-èdè mú ọmọ tó ń kí orí ẹ̀bọ̀rún báyìí òun yóò ké ọmọ mẹ́rù olúkọrí ẹ̀bọ̀rún lẹ́lẹ́gẹ̀ẹ́ tó oníbẹ̀lẹ̀ omi ló tàbí díjú báyìí ẹ̀rù ọba tó ọba ti gbà ní ìfọmọ ilẹ̀ olùkọ́bà dáhùn òun wò pípọ́ òun ọ̀dẹ́rù bà kó fi lè bà òun kẹ́ sí ọmọ mọ́ omi ní tọ́bẹ̀ tó mẹ́tẹ̀ẹ́dún márùn-ún nígbà tó wẹ̀ yọ ọmọ òkè ọmọ ti gan oṣù omi yó ni

ó ní pọ̀rọ̀ lọ torí ọmọ mi lọ nígbàtí ó ti fàmí agbárí gbogbo ẹ̀tì dọ́kọlọ rẹ̀ lọba fún òǹkà ti dánù sódò òun wá sápadà níjọ́ náà náà ló ń ti dé tí odò mọ́ lóhun ìsìnkẹ́ yẹn mọ́ òun wá chéǹjì padà síse alápàtà ó ń kó ń pẹ́ ní ṣùgbọ́n ẹlọ lọ́wọ́ títóbi fọ́lọ̀ fún òtó máa lọ òun wà mímọ́ fọ́bà àdẹ́ta tí máa rálá ìjà aláre tí èyí ti pọ́ gbàgbù tí ó rẹ̀ mọ́ ọlọ́run ti mọ́ báyìí ohun ọ̀pàyàn ṣùgbọ́n pààyàn ohun ń pẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ń àwa là ní ìfẹ́ náà di o kí fi ń tóbi lójú àwọn èèyàn àwa là ní ìfẹ́ ìrẹ̀ sọ́nà àwọn mímọ̀ alẹ́mìlá ń bá ti tí ò sì mọ́ sí ìbọnú ẹ̀ wọ́n dà padà fún tó ń bídíà ní wọ́n dà padà bí wọ́n dà padà àwọn mímọ̀ tí

àwọn mímọ̀ ní ẹ̀yàn lódì labaríyàn lódì labari pé ó di yẹn kọ̀sàǹfà ní kẹ̀kẹ́ nítorí mú lọ ìsinmi wọ́n ní gbọ́tẹ̀ ẹ̀bá màní kẹ́ sọ́pọ̀ ojú ṣé bí kọ́ gbọ́ gẹ̀ẹ́gẹ̀ ní bọ́ọ̀yà àwọn níbù láti àwọn tó jẹ́ fún mú dẹ́rù gbẹ̀rí níbi tọ́lọ̀ ọ̀fẹ̀ jẹ́ ń ṣe oní ajájáfà nígbàtí àfíyà sàlátù fàátì àsàlátù fàátì kan kèé ṣẹgbẹ̀rún ọgọ́ta àkùrání ah, ọ̀rọ̀kọ́rọ̀ tó bí fún ẹ̀sìn ọlọ́m ó sì lérò lẹ́yìn sí ẹ̀sẹ̀ kèké ìdíwẹ́ sí ìsọ báyìí àwọn ọmọ kóòtọ́ ọ̀rọ̀ ni àwọn tí ó ń pẹ́ kágbùlù sí mi kàmùwá kéfù pàjókò ìwọ̀n ọmọdọ́wọ̀ náà nítorí wípé pọ̀sọ̀ mẹ́ta fẹ́ dá aláìmọ̀kọ́ ọmọ ọ̀dọ̀ àwọn onímọ̀ lọ tẹ́lẹ̀ gọ́bá ti ń sọ́rọ̀ àwọn èkó ọmọ owó tí ń sọ náà irú ilé ọmọ wá sí àwọn ẹ̀lọ náà ó ní kájìdì sọ̀rọ̀ rẹ̀ lára àwọn màdárù hadithi ẹ̀sọ mẹ́ta ara rẹ̀ ó ní hadithi min husni ìsìláàmì ìmọ̀rún tẹ́rù máa láyà ní ọ̀rọ̀ náà tí ẹni tí ìsìláàmù rẹ̀ ọ́ da pàdé ọlọ́run ẹni tí èdá ti sí ọ̀kan ni o sálùkù ìsáàtù alọ́yọ̀ ẹgbẹ́ rí ẹgbọ́n ìgbọ́mù tí wọ́n ti ṣe ìyàwó tuntun lọ́wọ́ bàtẹ̀ ẹbí mọ́mù ìgbọ́mù yọmọ mi o ẹgbọ́n ó ti ṣe ìyàwó tuntun wọ́n wá dọ́gbọ́n ló bàtẹ̀ fọ́ jẹ́ nà gbọ́gbọ́ ìgbẹ́ni dẹ́nu àwọn ti rọ̀ gágbó ẹgbọ́n mo ti gbọ́rọ̀ gágbó ọgbọ́ lọ́jà gbogbo lẹ́gùn lé ọba gbọ́gbọ́rún tẹ́tọ́ mọ̀ sí gẹ́ rẹ̀ jẹ́ ní àwọn ẹ̀dá kan wà báwọn tó bá jẹ́ yóò tó máa kí ó pé pé ọ̀yọ́ tuntun ni nǹkan agbọ́ kí ní tó ń ìbàdàn àgbọ́ kankan tí máa dá sí ní tí ọ̀kan kò ní máa dájú tí ẹlòmí bá ti bọ̀ síbi tí ọ̀kan yóò sì rí gbogbo òsẹ̀mí rẹ̀ kan lórí ìjọ lórí tí ò sí ládà kankan bẹ̀ àbí tó tó kó tó kábà mọ́wàá jọ lọ́gbẹ̀lẹ̀ kíámà nínú tí ó mú ìsìláàmù kí àti asán òní kéyàn gbẹ́lì ìsìnyé ẹ̀dùn tí wọ́n fẹ́ dá sí ìsọ́kàn mi kọ̀kan mi ọkàn mi a ah, ìṣẹ́gbé bóò ní a ṣe ní ìdáṣì èdè wọ́n fóònù ẹ̀sìn ní ìdájì wọ́n kà pẹ̀jọ́ wá náà mọ́sálásí rí fún òpin ó ọ̀yẹn lẹ́fílànà náà ni imam ẹwọ òkú méjì ọ̀pọ̀ ọlọ́lẹ́ lónìí ọ̀kan sọ báhùn bẹ́ẹ̀ni àwọn orílẹ̀-èdè pẹ̀lú orógùn òní náà làwọn kọjọ́ ọ̀pá imamu ya pàtíkà níwájú mímẹ́rẹ̀ lè pariwo adúgbò lẹ́yìn

gbogbo àwọn <laughs> wáṣẹ ni gbogbo gbogbogbogbo dáàrùn láyé kò síṣẹ́ kẹ̀kẹ́ kò sàǹfààní ṣùgbọ́n tẹ́ẹ̀bà ní sọ gbogbo ní òwúrà níyàn ní ọlọ́rọ̀ mi ní ó nínú àwọn ẹ̀dá wòye ìṣú òkú sáàmù wa dá amẹ́lẹ́nì ìṣú ọ̀kàn láàrídájú sáré kan àìkọ́ bí ẹjọ́ bọ̀fẹ́ bèèrè kan ní o tó rẹ̀ ẹni tí sọ̀rọ̀ ìkọ̀bàlùwà láti o kò lè pè ń yanjú o àwọn ẹgbẹ́ ẹ̀pàwò ọmọ ẹjọ́ àfẹ́ẹ̀sì ọ̀hà fúra ní orí gbàpẹ́ tó tóbi jù láti ẹ̀dà àfá àti ọkọ̀ bọ́bọ́ ọlọ́ ọmọ alẹ́ múkà ní wọ́n sọ̀rọ̀ ayà ní àwọ́kàmà kọ́lá lọ́ta ààlà

wọ́n wá jáde láyé gbogbo ìwọ́n pé àti bí ẹni tí ó lẹ́sẹ̀ ni wọ́n tó ní wọ́n darí ilé àdúrà àwọn ìdájí wà àgbẹ́sẹ̀ ìbìmọ̀dínà sí ìrìnàṣẹ́ àti tó bá wọ̀nyà kan mẹ́rin lẹ́yìn takannamu sí òtí omi náà wọ́n máa fa gàgá ìjọba lọ́bí àwọn èèyàn yàbá ìlú nígbàtí ẹ̀rọ sí ẹbọ̀ takannamu náà sí òyúgbé àwọn èèyàn náà bá fa gàgá ti náà ìtàkùn ẹ̀rẹ̀ ṣe ọ̀dọ̀ yìí ló ti ní yìí olórí burúkú ni ẹwọ lọ́dọ̀lọ́dọ̀ rú bẹ́ẹ̀ pẹ́ ni min husn islami ni maruri jama kó ìlà àwọn àhàdìsì tí èyàn ma fi sayé tí èdè ni ọlọ́run ẹ̀dù olóòrùn sí ẹ̀mà tó sí tí nǹkan mélòó mọ́ dájú tí ó kà mí ẹ̀ẹ̀ ìgbìmọ̀rọ̀ tí ó lọ yìí kò dáàbẹ̀ ẹgbọ̀n ẹgbẹ̀ wípé kábọ̀jà jíjọ́ ọ̀gá ni <laughs> ẹjá wọ̀rọ̀ pdp lórí ọ̀fọ̀ kọ́mí lẹ́kẹ̀ yóò gbogbo ẹjẹ́ ìsàbìgárù rọ́ ni ó káàmà sórí lásìkò yóò pé wọn tí tí tẹ̀bá tó tó ń tẹ̀ ẹgbẹ̀ wọ́n tẹ́lẹ̀ lùwọ̀ dọ́ọ̀mà àlúmọ̀ gbogbo náà bọ̀ kábọ̀ sọ̀wọ́n kan nígbà wọ́n sọ ìṣẹ́ wọn gbọ́ tẹ́fẹ́ẹ̀sì gbé ah, mírù sí sáàmì mẹ́rí tẹ́ẹ̀kẹ́ jíru ní sí nǹkan ọ̀sẹ̀rẹ̀ mẹ́tẹ́ẹ̀mẹ́ ìfẹ́jáwọ̀ ọgbọ́ àwọn jẹmọ́ ẹjá àdàlẹ́ àtúnṣà ní ọ̀yọ́ wa lónìí ẹ̀yọ̀ náà ẹ̀pẹ́ sí oníkọ́pùtọ̀ fẹ́ gbé fún ọdí ẹwà ìsinmi ó kí lọ́rùn yàtọ̀ wà á hadith àfihàn muslim sọ yìí ó wà dojú kọ wọn ó ní náà ó ìtàdí tí mo sì rẹ̀ nìkan nú yín tó ti lọ bí janaza àbákìrì náwó ó ní mo ti lọ lọ́gbẹ́gbẹ́ báyìí báyìí tó jẹ́ bí wa wọ́n túfọ̀ rẹ̀ lóòmù àìsí lọ sí ó ń sọ́rọ̀ nílẹ̀ ẹ̀kan sí nílẹ̀ tọ̀mẹ́lò ní sáà sílẹ̀ nìkan ní tọ́lọ̀ bí aláàrẹ̀wò àbákìrì náwó ó níbẹ̀ ọmọ amọ̀ nìkan ọ̀rẹ̀ díẹ̀ mùsùlùmí wò fún ọmọ bọ̀lá súnbáyì ànábí ní láàárọ̀ yìí lọ́wọ́ bí ilẹ̀ mọ́sí sáàrẹ́ nìkan ní tó ti sàárà ń brahman ó pàlọ́wọ́ fún alẹ́nìkan fún tó wọn lọ́mọ́ sábáàkì ọdá àkùbùrú ọkẹlẹ́ ìkẹrin lọ́wọ́ ọlọ́wọ́ gbà gbà tó bá ibi ìrọ̀lẹ́ fún ó sì lọ kò ní kójọ sára ọmọ nìyàn kan lẹ́ẹ̀kan náà jọ kàbáyì àti fọ́jọ máa lè jẹ́mú náà èèyàn mẹ́rọ̀ ní mẹ́yìn mọ́ wa sáàkì ń ṣe rí sáàkì sí pẹ̀lú ìlú wọ́lọ́ọ̀hì nínú èsì téèyàn mẹ́rin sí fún gbọ́rọ̀ yẹ tí ò fi ní máa sọ̀rọ̀ ẹ̀yìn ìsìláàmù náà àgbárò tìlàwọ́tò ìkùránì gbogbo bà táwọn ti lápò àní wọ́n ní ká máa ṣàtúnṣe láàrin èèyàn méjì ká máa pàṣẹ dáadáa ká máa tí ìbò láti wá ráyè ká máa ṣe tí ọkà wà ṣùgbọ́n o àwọn onímọ̀ ní gbogbo ẹjọ́ bàbá jẹ́ alábòsí tí bá ti ń sọ̀rọ̀ páwọn èèyàn sọ tí ọkà wọn tí ń sọ àwọn èèyàn lẹ́yìn ọdá pọ̀ pọ̀ máa a fẹ́ fẹ́ ìfún tí ń bá wá kéékéé fún èèyàn tó lòun kó minimize sí kọ́mọ̀ sọ̀rọ̀ dábì ẹ̀lẹ̀ yìí àti mọ́mí rẹ̀ kó wà wọ̀nyẹ̀ ìlú rẹ̀ bí bọ́bá rẹ̀ sọ́rọ̀ ní kọ́sọ́dé kó wá bẹ̀ àwọn mọ̀lẹ́ rẹ̀ tó jẹ́ ìjọba wọ́n ní torí pé wọ́n máa mú mú iṣẹ́ rẹ̀ ẹni tí sọ̀rọ̀ lẹ́yìn wọ́n máa fẹ́ tí sọ̀rọ̀ ẹ̀lẹ̀ yìí tọ́wọ́n ló gbà nìjà náà tọ́wọ́ yóò dìgbì ni o yóò dùn ju ọmọ kò fẹ́ ìrẹ́ta ó di àdíṣẹ́ lẹ́ẹ̀kẹ́ lò ó na ẹlẹ́kẹ́rin ẹlẹ́kẹ́rin nínú àdúgbọ́wọ̀ omímọ̀ tí wọ́n tún dá akọ òní láàbọ̀rọ̀ wà láti rọrùn fi ara ní ẹjú ọ̀fara ní ìjẹ́dọ́rọ̀ tí wọ́n bá fara n'i èèyàn tí èèyàn gbẹ̀ẹ̀fẹ́ padà ó ní dìrọ́rọ̀ láàbọ̀rọ̀rọ̀ mọ́ fara ní ìfìdá wà láàbìrọ̀rọ̀ mọ́ fara ní ìṣìkọ́ mọ́ wípé mọ̀ fẹ́ padà fara n'i ẹwù ìsìláàmù bóò bá lẹ́ntọ́ kókó fara ní

àwọn àgbàlagbà tún ní owó ìgbàtàyé dáa iye ẹgbẹ́ làwọn ìfẹ́ pàbá ìwò kọmọ̀bà ayé mi mọ̀ má jẹ́ ẹ̀rí kàkà yé jẹ̀mọ́ra kí ló pàtẹ́sẹ̀ wá fi di nítorí pé kò sí ìtẹ́ ń bẹ̀mẹ̀ àníyàn sí ti àrùn ẹ ń bá ń ṣe nǹkan torí ọlọ́run ṣe yọ gbó èbú lórí ẹ̀ àìmọ́ ẹ̀rọ lẹ́yìn ẹ̀mí àti mímọ́ ìtànà tí mi lẹ́sùkò mi ní wọ́n lọ sí ilé láìsọ nígbànà bàbá ọmọrùsẹ̀ ní raṣínlọ́wọ́ tààlá ní ìbẹ̀rẹ̀ kọlọ̀ntẹ́ ti wọ́n hàn àìmọ́ ìgbàbà bọ́ jùkú láì mẹ́tàlá kò ní sí ẹnìkẹ́ tí ó sì ibi alikọ wọ́n mọ̀ wá gbódà wọ́n àwọn ní wá dẹn tí gbogbo ayé mọ́dé tí wọ́n fẹ́ dé wọ́n fẹ́ dé ọlọ́run wá gbà fún wọn débi pé àà kọlọ̀n jọ jàre kó se kú sí nìkan nítorí ara wọn ẹ̀ pípẹ́tipẹ́ ni o wọ́n wá dé ogun ẹ̀mọ́ wọn láà wọ́n gbomi wọ́n bá nǹkan kan wọ́n ní wọ́n kàn tó wà pé onímọ̀ ní ṣàbán 29

àníyàn ilé sí àkọ́kọ́ àníyàn olè sí àkọ́kọ́ afáwa alifábílù ibn muhammad ibn harb ló bari wáyà ìwá nígbàtí mọ́ mọ́ ìmọ́mù malik ìwọ̀n olóbìnrin 12 náà ni àjò 12 oṣù ọlọ́bàá sàṣọ́sílẹ̀ sọ́lú ọ̀rẹ́kùnrin

jáàmù òdodo lódodo títẹ̀lé rẹ̀ tí ń rọrùn fún wa jáàmà ìdá aláìdá jíjìnà sí rẹ̀ tí ń rọrùn fún wa ìsáàsẹ̀ tó fi kọ̀ wà lẹ́rú mọ́jàbà débẹ̀ o wọ́n lò wà fún ìbínú rẹ̀ o ìyọnú rẹ̀ ni ó lò wà fún tó ọba wá lò wà fún ìyọnú rẹ̀ tó wá yọnú sí wa bá a bá ní sẹ́wà kó lọ́dọ̀ rẹ̀ o má jẹ́ sú òun kọ̀kọ́ ń sàtì ọlọ́run sí ajẹ́jẹ́bẹ̀ ìmáàmù wálẹ̀ àti ọlọ́run ma bá ní kíyèsí wọn o mọ́jọ sáà o mọ́jọ wọn dàrú o àsìkò wọn yá máa mà sí ìdùnnú àtayọ̀ àtàsìkò tó ń bọ̀ wájú wọ́n rà ní ọba wa ọ yóò wà fún ìyọ̀nà rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ́wà lẹ́sẹ̀ ti bọ́sọ́dọ̀ rẹ̀ tí wọ́n kúrò ilá ìlànà ìlọ́lọ́ mọ́sànlá bá ní pàwọ́pọ̀ pẹ̀ mọ́ pàwọ́pọ̀ jẹ wọ́n yáò àwọn wo Ramadan wájú báyìí àwọn wo Ramadan ní wájú báyìí tí ó pí ọ̀sẹ̀ gbèjímà eh ọbàrẹ́ nà bí a tún wá rójú ráyè gbà wọ́n bàbá wá jọ ọ̀rọ̀ fún ẹlọ́pọ̀ púpọ̀ tí Ramadan bá ti ń bọ̀ ó ga wọ́n mọ̀ wá fi ẹmọ́ kàyọ òkè láàrin ìgbàtọ̀wọ́sí fún rọmọ̀tán tí ó sọ́mà tí ń bọ̀ báyìí ìmọ̀ ń gbẹ̀ta fún rẹ̀ lọ fún rẹ̀ ní wà láìmọ̀ lọ́rọ̀ ẹ̀ẹ̀kẹ̀ká ni mọ́ bá ti ní ó sì máa bò ọlọ́run jọ́ jẹ́ ìsáàsù tí rọmọ̀tán bá ń gbẹ́bọ̀ ní olé ètè mímọ́jì ó ti fọ́ndì ó àkílẹ̀ ẹgbọ̀kẹ́ wa náà ní tó wà ní ọmọ fún ajẹ́mẹ́ mẹ́jàjẹ́ tàbá yóò yára láti àfihàn ọ̀nà rẹ̀ wọ́n rẹ̀ kẹfẹ́ rẹ̀ wá jí ajáde ń bẹ̀ lẹ́ntò ti foríjì bí hakila hawla wala quwwata illa billah jama'a tẹ́lì ni wọ́n pé program yóò bí i dìbà ìtẹ́lì yọ́ máa tẹ́lì yóò tí nkẹ̀kẹ́ bá jí ọ̀rọ̀ lé bẹ́ẹ̀kẹ́ عليكم السلام ورحمة الله وبركاته